اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أخي أقف عبادة الله سبحانه وتعالى tuntun kọ àkójọ apọ̀ ní èmi yomila ahad bí a ṣe máa ń jókòó wípé kí a fi àgbọ́yé àwọn ẹni rẹ tí wọ́n ti kọjá lọ ká fi tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ ara wa bí Allah subhanahu wa ta'ala bó ṣe ṣe ọ̀rọ̀ wọn tó jẹ́ pé nípìnlẹ̀ wọn ò rí nǹkan kan dúró lé lórí ìgbà tí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam wa sallam tó dé náà òun lọ́lọ́run ọba fún wọn ní ìpìlẹ̀ tí wọ́n mọ ọ̀rọ̀ wọn lé lórí wọ́n dẹ̀ mọ́ lè wọn ò ṣe pẹ̀lú arúmọjẹ wọ́n ṣe pẹ̀lú kọ̀ọ̀kan wọ́n fẹnu ṣe wọ́n fọkàn ṣe wọ́n fi ṣíṣe ṣe. ṣe torí pé Allah subhanahu wa ta'ala ó rí wípé wọ́n dúró déédéé báyìí kí lọ́láwọn ọba Allah subhanahu wa ta'ala sọ nípa níwọ̀n ó ní alladhina jahadu fina lanahdiyannahum subulana àwọn tí wọ́n gbìyànjú lójú ọ̀nà wa báyìí àáfọ̀nà wa mọ̀ wá wa inna Allah ma'al muhsinin dájúdájú ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala ó ń bẹ pẹ̀lú àwọn wo àwọn muhsinun àwọn tó jẹ́ pé gbogbo ibi tí wọ́n bá wà wọ́n máa ń jẹ́ kọ̀rọ̀ ọkàn jẹ́ àwọn wípé ọba adẹ́dà wà o ọ̀kan ṣoṣo ni o ó wà lókè tó ń wo àwọn ìsọ̀rọ̀ sí wọn wọ́n jẹ́ kí ó dá lórí ìpáyà ọlọ́run ọba ìṣesí wọn wọ́n jẹ́ kó tẹ̀lé ntọ́lọ́run bá fi wọ́n jíṣẹ́ náà sallallahu alaihi èrò orí wọn nínú ọkàn wọn wọ́n ń jẹ́ kí ọkàn àwọn kọ́ máa wárìrì lójú ọ̀nà ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala gbàtọ́nà ọba mọ́lẹ́ gbogbo ohun tí wọ́n dáwọ́ lé bí wọ́n ṣe jẹ́ pé wọ́n kéré tó àfi bí ìgbà tí wọ́n pọ̀ jù bẹ́ẹ̀ lọ Allah subhanahu wa ta'ala ó wá ṣe ní alkawal wípé gbogbo àwọn tí wọ́n bá ti dúró lórí báwọn ẹni ìsíwájú yìí ṣe dúró yìí bóun ṣe sọ̀rọ̀ wọn dayọ̀ bóun ṣe jẹ́ kí tiwọn dá nínú ilé ayé gbogbo báyé ṣe dàrú tó ń gbà náà òun ò ní jẹ́ kí ti ẹni tó bá tẹ̀lé ojú pọ̀nà wọn náà òun ò ní jẹ́ kí ti ẹ dàrú nínú ayé ìdí eléyìí là ń fi ń san gbogbo ìgbà wípé ọ pàtàkì a gbọ́dọ̀ ṣe nǹkan tá à ń ṣe pẹ̀lú arúmọjẹ tá a bá rántí níjókòó tó kọjá a máa ra wa létí pé táwọn èèyàn bá ń sọ yìí pé a ọ̀rọ̀ tawhid ẹ má jìyà dánu lé kí ló ń sọ ọ́n ó ń fi ààyè gba shirkiyat ni ó ń fa ààyè gba shirkiyat ni torí pé kí ni ó fẹ́ má sí nǹkan kan. kan kìí ṣe pọ́fẹ́ ọmọ sí nǹkan kan kò sí nǹkan kan tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tí ó mú wá ní ẹ̀kọ́ fún àwọn sàbí rẹ̀ rọ̀jàlá àánú tí ò ní jẹ́ pé tẹ̀wéèdì lápá ń bẹ̀. ó ní àdúrà wa tí ọkàn téèyàn bá ń páyà lórí nǹkan tí dààmú bá báyàn téèyàn bá ṣe dájúdájú àtúbọ̀tán téèyàn ń bẹ̀rù yẹn tí àyà ń pààyàn lé lórí hùn yóò wá dájú bí yẹn ṣe rò àdúrà o ó ní kí yẹn máa ṣe Allahumma inni abdu wọ́n lọ́wọ́n ọba o dájúdájú ẹrú rẹ ni mí ìlànà bil ubudiyya lillahi subhanahu wa ta'ala ìpolongo ìjẹ́rú fún tani Allah subhanahu wa nìkan tàhídì yọ̀ ń bẹ́ àbí òyọ̀ ń bẹ́ ibn abdik ọmọ ẹrú rẹ lọ́kùnrin ibnu amatik ibnu amatik ọmọ ẹrú rẹ lóbìnrin na fiyeti biyedik gógó mi ń bẹ lọ́wọ́ rẹ máa di fiya hukmuk òfin rẹ lórí mi ó ti parí adlun fiya qada'uk ìpè bùbù rẹ lórí mi déédéé ni kò sábòsí ń bẹ́ẹ̀ as'aluka bi kulli ismi huwa laka sammayta bi nafsak mo wá ń bẹ̀ ọ́ mo ń tọrọ lọ́wọ́ rẹ pẹ̀lú gbogbo kọ tó fi sọ́ra rẹ kí lélẹ́yìn asmaullah ala. àwọn ẹlẹ́mìtẹ́ wo ahada min khalqi tàbí tó fi kọ́ ẹnìkan nínú àwọn ẹrú rẹ. àwùjọ afọ́tẹ̀bí fi ilmi al-ghaybi indak àbí tó fi ń jẹ́ ìwọ nínú màkọ̀kọ̀ lọ́dọ̀ rẹ̀ an taj'ala qur'ana rabi'a qalbi kó o fi qur'an fi ṣe àbàtà ọkàn mi kó jẹ́ pé gbogbo ohun tí ń bẹ nínú rẹ̀ ń lọ́kàn mi dúró lé lérí tó mímì kankan ò ní mímì lórí rẹ̀ wa nura sadri jẹ́ ọ jẹ́ ìmọ́lẹ̀ ìgbáyà mi wa jala ahzi ọ jẹ́ ntí ọ bọ́ mi kó o bó róbó nínú tí ń bà mí inú jẹ́ tàbí tí ń pa mí láyà òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní tíyàn bá wà nù dààmú tó bá ṣe lé kí ni gbogbo òpè ìpè sórí tawhid ó ní téèyàn bá kírun tán láàárọ̀ téèyàn bá ṣe la ilaha illallah wahdahu la sharika lah lawul mulk wa lawul hamd wa huwa ala kulli shay'in qadir ó ní téèyàn bá ṣọgọ́rùn-ún láàárọ̀ ọlọ́run ó pa ẹ̀ṣẹ̀ ọgọ́rùn rẹ fún yóò fún ládá ọgọ́rùn yóò fún lágbègà ọgọ́rùn yóò yà ya aburú oríṣiríṣi lọ́nà ọgọ́rùn ẹnìkan wá ní ríṣẹ́ ríṣe tó tiẹ̀ níjọ́ náà àfi tó bá ṣe jọgọ́rùn subhanallah oníbẹ̀ náà ní ní ìrọ̀lẹ́ kò fi mọ́ lórí eléyìí ó ní àdúrà bàbá ẹlẹ́ja tó ṣe nígbà tó wà nínú ẹja àdúrà wo ni ó ní ẹnìkan tó jẹ́ mùsùlùmí ò ní í ṣe lórí ìdààmú kan tí ń dà láàmú kọ́lọ́hún ọba máa fún un ní àkóyọ nínú ìdààmú kí ládùúgbò náà la ilaha illa anta kò sí nǹkan kan tó tó sin òòlù ọlọ́run ọba àfiwọ́ nìkan subhanak mímọ́ ń bẹ fún ọ kúrò nínú gbogbo ibi tí mi lérò dé tó jẹ́ pé tí kùsíkùsí mi kúrò nínú ibi tí àwọn èèyàn ń gbé ọ sí tó jù bẹ́ẹ̀ lọ. inni kuntu mina zolimi dájúdájú mo jẹ́ ọ̀kan nínú àwọn alábòsí tó bá jẹ́ pé àìṣedéédéé mi ni ó wá kó bá mi lórí tí mò ń páyà yìí bá yà mí yà. tó bá jẹ́ pàdánwò ni ìyìn lè gbé wọlọ́run ọba bá ń fi máa bẹ́ẹ̀ ìpèpè tawhid lélẹ̀ ó fẹ́ máa kò fẹ́ sí dùá kan tí ó di sẹ́mísọ̀rọ̀ àsìlám kọ́ wa tí ò ní dá lórí eléyìí ó pàtàkì pàtàkì tawhid torí pé kí ni ó ṣe ìkìlọ̀ ó ròyìn gbogbo wọn ó ní wàlẹ̀wò aṣọ́rọ̀kù bá a ṣe ròyìn wọn tó yìí o lẹ́wọ̀ aṣọ́rọ̀kù tí wọ́n bá jẹ́ pé wọ́n ṣe ṣírìkù ni làhábìtọ̀ ẹ̀rìhùn mákànú ìyàmẹ́lò gbogbo sẹ́ẹ̀rì tá a ròyìn wọn dáadáa pẹ̀lú rẹ̀ yìí yóò dòtú bá ń tẹ́ wọn jà bútẹ́ subhanallah ẹni tó wá jẹ́ àṣàyàn nínú gbogbo ẹ̀dá. E òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ọwọ́ adi ìdí ọwọ́ àdírẹ́sì òun gangan fúnra rẹ̀ ó ní lẹ́yìn àṣíràpà tó o bá lè ṣe bọ́lọ̀hún ọba wórogún pẹ̀lú nǹkan kan ní lẹ́hàbìtà ànì yàbìtà ní amẹ́lùkù dájúdájú kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ iṣẹ́ rẹ̀ ó di bòtùlù yọ bàjẹ́ wàlẹ̀tẹ̀kù nẹ́nẹ̀mí lọ́la kàṣírí ó jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n ti pàdánù subhanallah tó fi túmọ̀ sí pé kí ni a gbọ́dọ̀ fi ọ̀rọ̀ ṣírkù a gbọ́dọ̀ mú ní kékeré àṣojú báyìí náà lọ ní lẹ́à a gbọ́dọ̀ ṣọ́ra nínú gbogbo ń tàn ṣe nínú gbogbo òròrí nínú gbogbo sọ̀rọ̀ sí a gbọ́dọ̀ ṣọ́ra ní òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam àwọn èèyàn wọ́n dunnú wọ́n sọ̀rọ̀ wọ́n ní a kò sí nǹkan tó tó sìn àfi illa sharika tẹ́mùlékùhù wọlé àmẹ́lẹ̀k wọ́n àmẹ́lẹ̀k àyàfi orogún tí o ní kápá lórí rẹ̀ tóun ò dẹ̀ ní kápá lórí gbogbo nǹkan òjíṣẹ́ ńlá ní káp káp káp káp ẹ má tún sọ̀rọ̀ ẹ̀ mọ́ kò lórogún pàápàá gbogbo òṣèṣí gbogbo ìsọ̀rọ̀ gbogbo òròrí abala tawhid mẹ́tẹ̀ẹ̀ta wọ́n máa ń yọ ń bẹ̀ rububiya uluhiya asmahullah wa sifat ìjẹ́rìísí pé allah subhanahu wa ta'ala lọ́ba dẹ́dà òun lọ́ba sòfin òun dẹ̀ ní ó ní orúkọ tó pé tán pérépéré tọ́bẹ̀ jẹ́ pé àpèjúwe rẹ̀ ló pé tán tá a fi gbọ́dọ̀ wé kankan subhanahu wa ta'ala atúmọ̀ lórí nǹkan wípé a gbọ́dọ̀ sọ pé a mẹ́nu kù lórí súnà súnà a sọ pé a ah, súnà ti gbogbo ẹ̀ súnà súnà súnà súnà bẹ́ẹ̀ ọ̀nà tá a gbà lo Qur'an tí Qur'an fi jẹ́ bó ṣe jẹ́ fáwọn ẹni súnà tẹ́nìkan máa ń sọ pé ọba ah, ṣe ọgbà ládàá. tó o bá ṣe o ní gbèsè àfi tú ọ̀rọ̀ súnà nù súnà ní ojú pọ̀nà gbólóhùn yìí àwọn afá àwọn mú wá nígbẹ̀yìngbẹ̀yìn láti mú kí ó wọ àwọn èèyàn lọ́rùn súnà mustahab àti ká sọ pé mọ̀bá gbogbo ẹ̀ súnà náà ni bọ̀tọ́ kan wúwo jù kan lọ ojú ọ̀nà tá a gbà wá lo Qur'an tí fi jẹ́ bó ṣe yẹ kó jẹ́ òfìjẹ́ yí pé tó ń túmọ̀ sí pé ọ̀ràn yẹn ni pé ká tẹ̀lé súnà láti fi lògbésí ayé wa torí wípé tá a bá ti tẹ̀lé súnà láti fi lògbésí ayé wa kí náà fi lóhùn bídà ojúṣe ńlá Muhammad sallallahu alayhi wa sallam wa sallam ó dẹ̀ ti parí rẹ̀ ó ní mọ̀nà àmì ní ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ kan lẹ́sà aléyìí amúrùnà tí ì sàwálà paláṣẹ ẹgbẹ́ fọwọ́rọ́ àádàlù láyà èyàn ní wípé kò ní jẹ́ gbígbà níwájú ọlọ́run bá ń jọ gbẹ̀ndẹ̀ àkíyàmù Allah subhanahu wa ta'ala ó dẹ̀ ti ṣe kìlọ̀ síwájú ó ní falyahdhar alladhina yukhalifuna an amrihi an tusibahum fitna aw yusibahum azabun alim ìkìlọ̀ nìyí fún gbogbo ẹni tí ń bá ń yapá sí àṣẹ òjíṣẹ́ náà sílẹ̀ àlọ́sọ́nà wípé kí ni ọ̀kan nínú méjì ó ṣẹlẹ̀ sí wọn èyí tó kéré jù nínú tí ó ṣẹlẹ̀ sí wọn ó ní fitna láyé ń bí kí ni fitna ìdojúrú ọ̀rọ̀ ọ̀rọ̀ wọn ò dojúrú láyé ń bí yóò wá lọ́ọ́ fi èyí tó dọ́sọ̀ nínú ìyà yóò lè pèsè rẹ̀ fún wọn níjọ́ gbẹ̀ǹdẹ̀ alikiyama lọ́rùn èwo ló dẹ ẹ̀hún bẹ́ẹ̀ àwọn bàbá àmọ́ tó ń sọ pé ah wọ́n lọ́wọ́n bá májà ayé wọ́ dọ̀rọ̀ májà ọ̀run wọ́ májà ọ̀dà dáadáa táyé àti tọ̀run kọ́lọ́hún ọba kọ́mọ́sì kankan mọ́ wa bẹ́ẹ̀ ni a máa fi ṣe ládùúgbò àná láti ṣe tàkíkù gbólóhùn ọba adé Allah subhanahu wa ta'ala. ربنا آتنا في دنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار تون إبي تيو وان súnà ìbẹ̀lẹ̀ wúwà torí wípé ó ní bùkátà sí nǹkankan kí ni ìwà ìmọ̀ ìtẹ̀lé ìpèpè sórí rẹ̀ tára ń bá níyàn látara bẹ́ẹ̀ kéèyàn mú sùúrù tabakíjú máa ń gbé ní juma tó kọjá agbẹ́rù ẹni súnà kan ẹni ọlọ́run ọba abdullahi bin mubarak wọ́n máa ń rìnrìn àjò tó pọ̀ láti lọ wá mọ̀ ibi tó bá ti lọ rìnrìn àjò ńgbà míì oúnjẹ lè tán gbogbo ẹ lè tán gbogbo kó mọ̀ sí nǹkan kan tí wọ́n sá máa pamọ́ bẹ́ẹ̀ èyí tó wá bá ní nínú àjò kan òun ni kótó ẹ̀ tí wọ́n á sọnù sísọnù tó bá jẹ́ pé níbi ọ̀dọ̀ wa ń náà sísọnù tọ̀dọ̀ ṣe jáde ń jọkàn ó fẹ́ ṣe ìjọmọ̀ wọ́n lè wò tún lélẹ̀ òun ló ń ṣe ń ṣàpèjúwe rẹ̀ fún wọn. Bẹ̀rù pé òṣìṣẹ́ náà fún bọ́ọ̀ àárín wa ní ọ̀sẹ̀ ìbí ọ̀sẹ̀ ìdàm sọ yí pé máa mọ̀rọ̀ tù bí mẹ́lẹ̀ ìn àmẹ́láìkà lẹ́yìn lẹ́tà ó sì yàbí ìlà kùlùmù yẹ̀kù yaquluna li ya muhammad alayka bil hijama sallallahu alayhi wa sallam akọmọ kọ rasulullah sallallahu alayhi wa sallam nkọjá nínú agbo kan nínú àwọn agbo àwọn màláìka ní òru tí mo lọ sí isra àyàfi kí gbogbo wọn tí mo bá tí bá tí wọn pa wọn sọ fún mi ní pé ya muhammad sallallahu alayhi wa sallam alayka bil hijama ọdọwọ rẹ o máa ṣe ìjàmà o ọ̀nà àwòsàn ni tí allah subhanahu wa ta'ala tó fi mú òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam nínú ẹgbà wa kan òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa alihi wa sallam sọ wípé illa yaquluna li ya muhammad mur ummataka bil hijama wọ́n ń pa mí láṣẹ wípé a rẹ muhammad sallallahu alayhi wa sallam pa àwọn ọmọ lẹ́yìn rẹ̀ láṣẹ wípé kí wọ́n máa ṣe hijama ó ní wàṣẹ́rù rẹ̀ afọ àti ká máa mú oyin ọwọ́ ní ìtìwá iná káfí jó nǹkan táwọn medical western medical kì í tẹ́ ń pè ní cauterization káfí iná tí ó pọ̀nba àwọn fi jó nǹkan ó ní ìwòsàn ni ṣùgbọ́n ọlọ́run ò fi ìwòsàn àwọn ọmọlẹ́yìn mi sí àwọn ọmọlẹ́yìn mi wọn ò gbọ́dọ̀ ṣe é but kí ló sọ. So? ó ní ìwòsàn ìwòsàn wà bẹ́ẹ̀ ntí èèyàn fẹ́ ṣe tírídà rẹ̀ téèyàn fẹ́ lò kìí ṣe òun lè má kìí ṣe kókò ní ṣiṣẹ́ but ṣé ojú ọ̀nà tí ẹni tó tẹ̀lé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu sallam nù gẹ́gẹ́ bí àpèjúwe ní sùn wọ́n ní téèyàn bá jí láàárọ̀ wọ́n ní awogba àrùn kan ń bẹ kó tó jẹun kó tọ̀ kó gbé tọ̀ mu àwọn èèyàn ń dánwò àwọn kùfàr wọ́n ń dánwò oúnjẹ kí kèfèrí wá sọ pé ajẹ́ bí iná kan ni òun gbé dé sọ̀yí mùsálẹ́m ó lè jáde bí iná bọ̀ ṣé ìwòsàn ẹni tó bá fẹ́ wà lè jẹ́ náà yẹn tó o bá mú ọtí stout tó o bá pò mọ́ nǹkan kan tó o ṣe kinní tó o ṣe kinní báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ ni tí ó ń ṣe ọ̀hún ni ó nísìn ó lè jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n ṣé wòsàn yí ara àwòsàn tí mùsùlùmí lè lò ní wọ́n wá ó bójú ọ̀nà wa mu torí kí ló jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlá ń sọ ó ní ọlọ́run ọba ò fi ìwòsàn àwọn ọmọ lẹ́yìn mi sí ní tó ṣe léèwọ̀ nínú ẹgbà wa mi tó jẹ́ nàjásà kí ni tó èèyàn nàjásà but ìtọ̀ màálù ṣé nàjásà ni làá torí pé gbogbo ẹranko tá à ń bá ń jẹ ìgbẹ́ rẹ̀ àti tọ́ rẹ̀ kìí ṣẹ̀gbìn ló fi jẹ́ pé ibi súnà lọ̀rọ̀ pọ̀ sí jù ìṣe òfin tó tó kéèyàn wá mọ̀ kó tó dáwọ́lé gbogbo tó bá fẹ́ ṣe ẹni tí ò bá wà báyìí kìí wá sí pé kó wá mọ̀ nìkan kó tẹ̀lé kìí pé kó tẹ̀lé nìkan kó pèpè sídìí ẹ̀ kì í ṣe pé kó pèpè sídìí rẹ̀ nìkan tí oríṣiríṣi ìnira bá wá dé bá látara pé ń pèpè sídìí ẹ̀ kó mú sùúrù ara ẹ̀sìn eré pàtàkì ní gbogbo ìgbà ló fi jẹ́ pé atótónu pọ̀ láti ìgbà tá à ń ti ń bọ̀rọ̀ ọ̀bọ̀ lórí pé ká ṣọ́ra fún bídà níṣe sí ní sọ̀rọ̀ sí àti nírò rèé àti bá ń ṣe ń bára wa lò a gbọ́dọ̀ ṣọ́ra pẹ̀lú rẹ̀ akhlaq akhlaq ìṣesí ẹni tí ó bá jẹ́ ń pé ó ń ju ara rẹ̀ mọ́ṣe sí àwọn sẹ́lẹ̀fì lòun ó gbọ́dọ̀ jẹ́ ìṣesí tí ó máa fa àwọn èèyàn mára ni tí ó máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ tí ó máa tan ìmọ́lẹ̀ sínú ìgbésí ayé wọn wọ́n lè má gbàá bọ̀dà àwọn gan ọkàn wọn balẹ̀ sí a eléyìí lọ́nà lóòótọ́ torí pé kí ni àdéhùn ọlọ́run ọba ni ó ní walakin akthara an-nas lil haqqi karihun ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn wọ́n kórìíra òdodo wọ́n mọ̀ lódodo ẹ fi hàn wọ́n túmọ̀ a bá ní a eh, tó o bá o lè rí lóòótọ́ bọ̀tá ránṣẹ́ tó bá ti jẹ́ wípé o fẹ́ o bá ra rẹ nínú ipò kan ntí kọ́ kọ́kọ́ béèrè ni wípé kí ni tí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wa alihi wa sallam kí ló fi kọ́ àwọn sàbí kí ìbò la ti lè rí bí fi tì sí ìní ìtumọ̀ gbólóhùn àwọn ẹni retí kọjá lọ wípé alayka bil asr rẹ̀ ìṣesí àwọn ẹni tó ti kọjá lọ ìṣesí rẹ ìsọ̀rọ̀sí rẹ tàbí ròrí rẹ rí nǹkan kan fi gún fi so mọ́lẹ̀ nínú ìṣesí àwọn tó ti kọjá lọ bá a ṣe ń ṣe sọ́mọ ni bá a ṣe ń ṣe é sí àwọn ìyàwó wa nínú ilé gbogbo ìṣesí wa ó gbọ́dọ̀ reflect ilé tó ti yapa sí táwọn á rò pé a salafi làwọn náà dájúdájú eléyìí bí ìgbèyàn kan ṣẹgbẹ́ òun ti wà nínú ẹgbẹ́ ìbá àmà tẹ̀lé tọ́dọ̀ yìí pé haramu ni ló fi jẹ́ pé èèyàn ó lè pera rẹ̀ ní sálàfí o ṣùgbọ́n yóò jẹ́ ìyà níwájú ọlọ́run bá ń jẹ́ ògbé ìdàrí kíára látara wípé kí ni ó ní sí àtìlẹ́yà àgbọ́ ó ní àgbọ́yé bọ̀tìkọ̀tẹ́lé ìṣesí rẹ̀ ó wọ́ níbi ṣe báwọn èèyàn lò ó wọ́ ló fi jẹ́ pé àwọn ẹni tó ti kọjá lọ ìṣesí tó yanjú yìí á bá pàdé nínú ìṣesí wọn tó pé pérépéré yálà àwọn sàbí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ni tàbí àwọn tàbí àtàwọn tó tún tẹ̀lé wọn àtàwọn tó tún tẹ̀lé wọn ló fi pàtàkì ìmọ̀ tọpinpin ṣó wà nínú ẹ̀rí ṣẹ́ẹ̀rí wà fún tá a fẹ́ ṣe ó pàtàkì ní gbogbo ìgbà kì í wá ṣèyìn nìkan ìmúlò rẹ̀ a gbọ́dọ̀ ṣe ni láti fi wójú rẹ̀ ọlọ́run ọba nìkan subhanahu wa ta'ala kì í ṣe ṣáàrì mi kì í ṣe ṣáàgbọ́ mi kì í ṣe pé láti fi gbé nǹkan kan lójúṣẹ́ náà sallallahu alayhi wa sallam ó ṣe ìkìlọ̀ kan ó ní kayfa antum nínú hadith tí ìmáàmù Dárìmí àti ìmáàmù Hakim àtàwọn míì tí wọ́n gbà wá tó dẹ̀ fẹsẹ̀ múlẹ̀ kayfa antum bóò ni ọ̀rọ̀ ṣe jẹ́ fún yín gbàna ìdá labistum fitna tí fitna tó bá wọ̀ yín lẹ́wọ̀ tó jẹ́ pé nǹkan ó ti yapa sí bó ṣe yẹ kó rí nípìlẹ̀ yahrumu fiha al-kabir fitina yìí ìyapa lóríṣiríṣi ibẹ̀ ni arúgbó gan dogbo sí ntọ́bánu. òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ pé yorùbá fiha as-saghir ọmọdé gan inú rẹ̀ ni wọ́n rè sí ni wọ́n bí sí òjíṣẹ́ náà muhammad sallallahu alaihi wasallam wọ́n sọ yìí pé kì í ṣe yẹn nìkan nasu sunna àwọn èèyàn nítọ́jẹ́ fìtínà tó jẹ́ pé anything ewu a ní kì í ṣe ilé alágbègbà ló ń lọ ọ̀dọ̀ àfáà náà ló ń lọ tí wọ́n bò ń wé ẹ̀pẹ́ subhanallah àwọn kan wọ́n lè dúró sí ìbẹ̀rẹ̀ náà àwọn jàǹkànjàǹkàn míì náà ń dọ́gbọ́n lò iṣẹ́ sí súnà òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam tó jẹ́ pé yín máa fi kọ́ àwọn asàádé ní gbogbo ìgbà ó ti tẹ́lẹ̀ kí ni súnà súnà ti lè istikhara pé ẹ bá fẹ́ ṣe anything o ẹ kọ́kọ́ ṣe istikhara ó ń gbé fúkẹ́ lọ́kàn yín báyìí ẹ ṣe istikhara ẹ fi lọ́lọ́ pẹ̀lú ń tọ́ àbọ̀síd mọ́rọ̀ ẹ múra káà méjì wá tẹ́ ẹ bá mú wá láàjì tàbí lọ́gànjọ́ ọbẹ̀ tà ìgbàkigbà tó bá àsìkò kan wà tí yìí ò lè kí mu tóun bá ti ń jáde bọ̀ àbí tó bá ń wọ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé àsìkò yìí ní ntọ́ fẹ́ ṣe ìṣẹ̀lẹ̀ o lè múná fúlà wá torí pé sábàbù tó mú eléyìí wá tọ́ ọ bá tètè fi lọ ọlọ́run ọba yìí o lè ṣiṣẹ́ o ní ẹ̀rí láti mú wá jíṣẹ́ náà sọ́ra sọ́ra rákà méjì péré ni tọ́ ọ bá ti mú rákà méjì péré wọn ọ ṣọ̀pọ̀lọpọ̀ tẹ̀sílíhàt àtàmìlát tàlílát ó dẹ̀ ṣàṣàlátù fún jíṣẹ́ náà sọ́ra sọ́ra ọ wà tọrọ aláwọ̀ ẹni astaghfiruka bi ilmi wọ́lọ́hún ọba mò ń kọ́nsọ́ọ̀tì rẹ nínú màá rẹ wàsítákùtìrú kẹbẹ kọdúrọ́tì mò ń wá ìpè bùbù rẹ nínú ntọ́ ọkọ àníkádàrà wà á sáré kẹmi fọdíkẹlẹ àzí mò ń tọrọ lọ́dọ̀ rẹ lọ́wọ́ rẹ ọlá nínú ọlá rẹ tó burẹ́kẹ fa innaka ta'lam wala alam torí ìwọ ló èmi ọmọ kankan ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí àárín rẹ̀ ibi tí ó gúnlẹ̀ sí ọwọ́ rẹ̀ ní ọ lọ́wà àtúbọ̀tán rẹ̀ ọwọ́ ìwọ lọ́mọ gbogbo ẹ̀ wọ́n taqdir wala aqdir ìwọ lọ́ba tí ń pè bùbù èmi ò rí nǹkan kan pa in kunta ta'lam tọ́ ọ bá mọ̀ yìí pé abel am tí mo fẹ́ dáwọ́ lé khayrun li yọ̀dà fún fídìí lẹ́sìn wọ́n máa ń ṣe táyé wà á kí bẹ́tẹ̀ amú àtàtì wọ̀tẹ́n fọ́kútọ́rù wùlé balẹ̀bù fún wọ́yẹ sẹ́rù wùlé fúrọ̀ mi lọ́rùn fún ma báyìí kìlẹ̀ fún yìí falùbárí kà sí fún wọ́n yín kún ti tá a dàgbà ní hazel am ṣùgbọ́n tó o bá mọ ìpín tí mo fẹ́ dáwọ́lé sẹ́rù wùlé aburú ni ọjọ́ fún mi fídíì ni nínú ẹ̀sìn wọ́n máa ṣe ìgbésí ayé mi wọ́n á kí bẹ́tẹ̀ amú àtàtì wọ̀tẹ́n ọ̀rọ̀ mi fọ́sùfù wasifu an lè jìnà sí wasifu an lè nìna jìnà sí waqdur lè khayra haythu kana gbogbo ibi tí dáadáa bá wá wà bá ń pè gbogbo rẹ̀ súnmọ́ rọ̀dínì bíi wá jẹ́ ìyọnu sí bàtà bá ṣe lè tán nta bá tọ̀ àwọn tọ̀rọ̀ bí í ṣe kíkọ lákọ̀ọ́fẹ́ ní tí ọ̀ma kó lè máa tọ̀ kó lè máa ha kó fi jẹ́ pé ní tí ó máa ṣe ni ọ̀ràn yẹn ni kí mùsùlùmí ọmọ ọ̀ràn yẹn ni àtọ́lẹ́kẹ́ àtàgbà káfí kọ́ ọ̀ràn yẹn ni. ọ̀nà tá a gbà wá tá a gbà fi nǹkan lọ lọ́wọ́n ọba ṣé pé ká ṣe àbí ká má ṣe ni. tá a bá wá ṣe báyìí tán gbogbo ohun tó bá jáde lẹ́yìn rẹ̀ kò túmọ̀ sí pé àdánwò ní jáde kò túmọ̀ sí pé kò ní kò ní dojú ntọ́ bá jáde lẹ́yìn rẹ̀ tọ́rọ̀dà bímọ kọ́dọ̀rọ̀ lọ ọ yọnu sí ntọ́lọ́wọ́n bá mú wa kádàrá rẹ̀ nù ntọ́lọ́wọ́n bá palẹ́ bùbùnù òun ló mọ tó fi ṣe ìwọ ọ̀ma kọ́ máa fọ pé ah ó ti wá rí báyìí mo dẹ̀ ṣe é sèkára láà kò túmọ̀ pé sọ́wọ́ bá ṣe é sèkára òní àdáwọ̀ bẹ̀ wọ́n àdáwọ̀ bẹ̀ bó túmọ̀ pé ó ti fi lọ àdáwọ̀ èlé kò sí ni akílò yìí ṣe náà sọ̀rọ̀ àlọ́ sọ́lá sọ́ọ́ ọláwọn mẹ́ta ọlọ́run ṣe lọ́rùn àyàn yìí pé ààbò òun bẹ lórí wọn tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí wọn kò sí ní bí wọn ẹni tó jáde ojú ogun ẹ̀sìn jihad fi sabilillah ọlọ́run dáàbò tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí lọ́hùn tó bá wà ń lé gan ní tí ó ṣẹlẹ̀ sí kí ló gbóngbó tó lè ṣẹlẹ̀ sí ikú kí ló sọ. So? أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بيوج مشيدة wọn ò tí ì rántí bọ́ǹkà ń gbà yín wọn ò tí ì rántí jẹ́ bọ́ǹkà ó ní gbogbo ibi tẹ́ ẹ bá wà ikú ó lé yín bá ikú yóò lé yín bá kódà bẹ́ ẹ bá wà nù bọ́ǹkà gbogbo ẹ̀ lọ́lọ́run bá ń fi ń pòwe fún wa absolute power authority nílùú ó ti wà rí lọ́wọ́ ẹnìkan ta ni barakallahu fik rahimahullah ńgbà tí kú dé kí ló ṣẹlẹ̀ gbogbo àwọn ẹ̀ṣọ́ gan níbo ni a wà allah níjẹba ọba akánitán tí ò dẹ̀ sẹ́ni tó lè ká ló fi jẹ́ pé tẹ́nìkan máa ń sọ pé òun jẹ́ bákan òun jẹ́ bákan ọlọ́run ò tí ì délé tó bá ló fi jẹ́ yí pé aburú kan ò lè nìkan àfi kí ni àfi tọ́lọ́run bá bá lọ́wọ́ sí i oríire kan ò lè tẹ nìkan lọ́wọ́ àfi tọ́lọ́run ọba bá fúnyàn ló fi jẹ́ pé ó nìkan lèèyàn sáàdì ìbínú rẹ̀ nìkan lèèyàn sá fún ó lè yan sórùkùn mọ́ lọ fúnà ah, ọ̀hán ìbẹ̀lẹ̀kùn tọ́lọ́run ọba bá ràn yín ṣe kò sẹ́ni tó lè borí yín wọ́n yẹ àdúnukùn tọ́ba yẹpẹrẹ yín tọ́ba fẹ́ fojú yín gbolẹ̀ fọmọ́ndà lẹ́bi yan sórùkùn mẹ́mbáàdì tá a ló lè ràn yín lọ́wọ́ lẹ́yìn rẹ̀ wàhálà wọ́ kábàrún nu ó fún yín ní ronú òfin wa ń bọ̀ kí ló fún un ó ní wa ala Allah falyatawakkalil mu'minun nítorí náà ọlọ́run ọba nìkan ni kí olùgbàgbọ́ òdodo kó máa gbára lé wa man asdaqu minallahi qila wa man asdaqu minallahi haditha ta ló mọ ọ̀rọ̀ sọ bí ọlọ́run ọba ta ló má gbé kalẹ̀ ọ̀rọ̀ ṣe bí ọba dẹ́nà Allah subhanahu kò tí ní ẹ̀yà ọmọ èdè nìyẹn dúrìbà mọ́tẹ́lú fọ́sítẹ́mẹ́rúdà òun ṣe àkàrò ọ̀rọ̀ àpèjúwe ọ̀rọ̀ ẹ tẹ́tí sí àkàrò àpèjúwe. ìyẹn lẹ́bí yẹn tẹ̀lé òun ní dúnilá àwọn tẹ́ ń lé kéèpè yàtọ̀ sọ́lọ́hún ọba lẹ́yìn yàkùlùkù dùbẹ́bẹ́ wọlé òṣìṣẹ́mẹ̀rúdà wọn ò lè dá èsìn dá tí gbogbo wọn bá péjọ pa àwọn ọdẹ èsìn wọ́n ń yẹ sílùbùbù dùbàbù ṣé ẹ́ kọ̀mọ́ lẹ́yìn o tí èsì bá já nǹkan kan gbà lọ́wọ́ wọn láàyè stẹ́ǹkì vóhù mímú wọn ò lè gbà padà lọ́wọ́ èsì. dọ̀rúfọ̀ tọ́lẹ̀ wọ́lmọ̀tìlú ẹni tí ń wá nǹkan ọ̀lẹ ẹni tí wọ́n ń wá gan ọ̀lẹ máa kọ́dọ̀rú lọ́ọ́ hakọ̀ wọn ò gbé ọlọ́run ọba sí òǹdí wọn àpò tó yẹ kí wọ́n gbé sí nítọ́ba gbogbo ọ̀rọ̀ jẹ́nu àtolórí àtọmọ ẹ̀yìn àtòbí bàbá àtìyá àtọkọ àtìyàwó olúkálùkù wọn kò sẹ́ni tó gbọ́ ọlọ́run ọba síbi tó yẹ kó gbé sí. azeez òun ọlọ́run ọba yìí o kọ̀wéyòn ọba tó lágbára lòun tó jẹ́ pé gbogbo agbára ọ̀dọ̀ òun ló ti pilẹ̀ azeez ọba tó bàbàrà ni ó pàtàkì ní gbogbo ìgbà ní gbogbo ìgbà gbogbo ohun téèyàn bá fẹ́ ṣe Allah subhanahu wa ta'ala ni kò máa fi lọ. tó o bá ti lọ́ọ́ ṣe nǹkan míì yàtọ̀ sí bí òjíṣẹ́ ńlá sọ̀rọ̀ àṣìláàmù ti gbé wáyé kí lọ sọ òjíṣẹ́ ńlá ìmọ̀ kò jíṣẹ́ pé àbí ọ̀gbà tó mú wa kí ni ó gbẹ̀yìn ẹ̀ o ti kó sínú ṣìnà ntọ́ bá bá ọ àfọwọ́fà ara rẹ ni ló fi jẹ́ yí pé ọlọ́gbọ́n ní tẹ̀lé súnà ẹnitórí rẹ̀ pé ní tẹ̀lé súnà ẹnitó bá máa tí ń ṣe ní pẹ̀lú súnà torí pé kí ni láàmà fọ́ọ̀rọ̀ kò ṣeé sá fún àfi kásádi kò ṣeé sá fún àfàsádi àsádi ló kọ rẹ̀ kìí sàsá fún tó o bá fẹ́ kí tó ọ̀rẹ́ ọkàn rẹ̀ ó balẹ̀ láyé kó balẹ̀ lọ́run àfi kó rọra gbé ó jíṣẹ́ náà sàásánà fìdí lọ́lẹ̀ eléyìí ni fulfilment tó bá ti yapa sí òfò ni èèyàn wá ní sọ pé torí ipò nira kó wọn yẹra fún la yóò máa bẹ lọ́hùn ọba tí ni aláwọ̀lẹ̀ àsáálẹ̀ ilẹ̀ àmàjẹ́ àtẹ̀hù sáálẹ̀ wà á ń tètè jẹ́ àlòlẹ̀ hasanà ìdá sáálẹ̀ ìwọ ọlọ́hùn ọba kò sí ń dẹ̀ kùn àfi ń bá dẹ̀ tí nǹkan bá lé koko tọ́ bá wù ọ́ ọ máa ń sọ ọ máa ń ṣe ní dẹ́kun wọ́n ṣàbá dẹ̀ ẹ́ kó bá dẹ gbogbo ọ̀rọ̀ wa ọ pàtàkì torí pé kí ni òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ọlọ́run ti fi ẹran pé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ò báyìí ó ní idha turika minha shay'un fìtínà ó mú àwọn èèyàn wọn ti wá gògò sínú bídà débi wípé ẹni tó bá fi nǹkan kan lẹ̀ ní bídíà tí ò ṣe kíla turikat sunna ah sunna náà ni wọ́n ti gbé sunna kalẹ̀ wọ́n ti gbé tuntun dé o òjíṣẹ́ náà sílá lọ ọ wá fi yé wa pé kọlu mata hada àwọn sàbẹ̀ òjíṣẹ́ náà sàásán náà wọ́n á bi léèrè pé ìgbà wo ni irú nǹkan báyìí ó tó di pé àwọn èèyàn ọ̀rọ̀ wọn wà dojúrú wọn ò ní dá súnà màmá bídíà ni wọ́n tẹ̀ bàtì bídíà yìí ni wọ́n wá ń pè ní súnà wo ni wọ́n ń pè lójú ọ̀nà ẹni tí ó bá ṣe wọn ló ti fi súnà lẹ̀ ẹni tó bá ṣe gan ni wọ́n wá ń rò pé yes ó ṣe ń tọ́ da kọ́nà rasulillah sallallahu alayhi wa sallam ojúṣe náà sallallahu alayhi wa sallam sọ yìí pé idha dhahabat ulama ukum nígbà táwọn àfáà yìí ò bá sílẹ̀ mọ́ kò sáfà mọ́ wa kathurat qura'ukum wa qallat fuqaha'ukum ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn pọ̀ lóòótọ́ tí wọ́n ń ka Quran tí wọ́n gbọ́ yé wọ́n kàn kà ní wọ́n gbọ́ yé. hatta bayna al-ikhwa ikhwa láàrin ọmọ ẹ̀ka láwọn bẹ́sẹ̀ yẹn gan tí wọn ò sínú wàhálà wọn ò ní gbé Quran kà wọn ní tahajjud wọn ò ní ka nítorí kí wọ́n kà tó o bá rí i pé wọ́n fẹ́ serious báyìí ara fẹ́ ni wọ́n ni kí ló jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlá sọ man sarrahu an yustajaba lahu inda shidda wal qurab falyakthur dhikra Allah fi raha ẹni tó bá fẹ́ kọ́ lọ́hún ó tètè gbàdúrà nígbà nira nígbà tára bá dẹ̀ kó kọ́lọ́mù ní ṣíṣe torí nígbà ànira ọkùnrin ní balẹ̀ láti lè ṣe nǹkan correctly mọ́ nígbà tára dẹ̀yìn tó kí gògò lórí ntọ́ yẹn ntọ́ máa ṣe bàbá fẹ́ àti mọ́ nínú tó fi pamọ́ wọ́ọ̀rùn ọ̀gọ̀rọ̀ kàmọ́kàn wọ́n ní mọ̀lọ́ àmọ́ yìí kọ́ọ̀tù tó bá ti ń kó wọn lọ sí akọ̀wé wọn atọkùnrin atọbìnrin bó ti ṣe sí ìsọ̀rọ̀ sí ìròrí ó yapa sí gbogbo tí wọ́n ń gbọ́ kí wọ́n ní ìtumọ̀ yùn kàrà tí nǹkan yìí ó fi jẹ́rìí gbé wọn ní ti dáadáa yóò jẹ́rìí aburú gbé wọn ní látara pé kí ni n ta kọ́ ọlọ́run ó gbé alẹ́ rẹ̀ bó la ṣe mú lò àtàfà àtọmọtò ló fi jẹ́ pé ọ̀dọ̀ náà gbogbo wa ẹni tí ń sọ àtẹni tí ń gbọ́ ó ti di ẹ̀rí lé lórí ó múlò ìmúlò yìí ni Allah subhanahu wa ta'ala ní fi máa dá sí ọ̀rọ̀ ní ti dáadáa ni ó fi jẹ́ wípé bí gbogbo ẹ̀ bá dojúrú tèèyàn ní dojúrú bẹ́ẹ̀. tí gbogbo ẹ̀ bá bàjẹ́ tèèyàn ò ní bàjẹ́ ńbẹ̀ tèèyàn ọ̀dà ńbẹ̀ tèèyàn yẹjú ńbẹ̀ torí pé kí ni màá lọ tọrọ wà pẹ̀lú ọba adé Allah subhanahu wa ta'ala ń pa òfin rẹ̀ ẹ̀ má kò gbóyà láti tẹ̀wọ́ gbà rẹ̀ kí sòkòtò má de ọ̀nà àmì ta sí ká fi wọn gbàálẹ̀ ọ̀nà wáyé kọ́rọ̀ wá wá má dàbí ọ̀rọ̀ pàkúté ọ̀kan nínú àwọn sálà wọ́n ní kí ni túmọ̀ pàkúté à ó ní pàkúté ló gbé dàbí nù hànú ẹ̀yẹ ń wá ń fò lọ ẹ̀yẹ ní à pàkúté lọ wá dorí kodò báyìí ó ní mi tó lè rẹ̀ ìbádà lọ sọ̀rọ̀. nù ló gbé hànú yìí ó ní ààrẹ mo fẹ́ fi sínú ni tẹ̀gbẹ́ àlàmà tókọ̀ ó gbé hànú ó dẹ̀ gbé o ó dẹ̀ gbé ó gbé ó gbé hàn ó gbé hẹ́yẹ ẹ wá ní ṣé kó n kúkú dẹ̀ tí ọ kó fi jẹ́ pé náà bá sínú lọ́ba di ni wípé arílẹ̀ yìí ṣòkòtò rẹ̀ ọ̀balẹ̀ káwọn ó pé ẹni tá a gbà máa náà lé lọ́wọ́ lélẹ̀ tọ́ba wa tọrọ ọmọ lọ́wọ́ wa a gbọ́dọ̀ sí i méjì àti àrẹ lé ṣùgbọ́n kí ni ìṣẹ̀lẹ̀ nísìnyí ẹ̀yà subhanallah ọ̀rọ̀ àmà wò ó wípé abo ṣiṣẹ́ ni abo ṣìkà ni nígbà tó ń bá ń ríṣe sí pé subhanallah nígbà táwọn èèyàn fi wọ́n fi ń ṣe àgàfọ̀ láti fi ṣe kíni láti fi ṣèbàjẹ́ ló fi jẹ́ pé ìmójútó àkàlàk ọ pàtàkì ìwà ìṣesí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ó ní usmul khuluq ìwà àṣesí dá yóò múyàn gboyè níwájú ọlọ́run ọba tí kìí ámú lé ilẹ̀ àtàwẹ̀ gbígbò lè múyàn dé torí pé kí ni kí ni ìdí tí wọ́n fi ní ká máa ṣe kí á mú lè e, kádà máa gbà wẹ̀ ṣe bí láti fi tẹ̀fẹ́ nú wa mọ́lẹ̀ ni kí wọ́n ọwọ́ wa lè fi da nígbà tá à ń bá wa ṣe gbogbo ẹ̀ táwọn ń gbọkùn sí níbi ìbàjẹ́ níbo láwa lọ oògùn wo lọ́gbà tí àrùn tó bá dùn fáìwò oògùn tá à ń lò fàyínà lè láwàá yín ilé ìrọ̀jọ́. àtọkùn àtọdún àti gbogbo ẹ̀ wọ́n gbọ́rọ̀ ní báyìí orí rẹ̀ ọ̀dẹ̀ máa hó pé ah wọ́n ara máa ń ké ẹni tí ò gbẹ́ sí ìyẹn tó sì ẹ̀fẹ́ máa rìn lẹ́yìn ọ̀sọ̀ pé ṣé lè pọ́sibù láàrin àwọn bọ́ọ̀dà ṣá ń bọ̀ láwàá lọ. wọ́n máa yá kan fi sọ pé yáa yáa ń dẹ́kun yáa ni ẹ̀kọ́wàn sálẹ́fì yóò كثيرون وني عندنا متسلفون بل إنما عندنا المتسلفون وني آه أو ما يقول أن يتوقع السلفين وني آه نصبه ọgọ́rọ̀ wọn kàgbé sàràfíà hánú ni ó wádìí dáadáa kó tó bẹ́ẹ̀ níbodì nínú wọn dáa kọ́ kọ́mọ̀dì yìí tó ń gbọ́ báyà ó sọ pé ah torí pé mo rí yín lágbe yín ni bẹ́ẹ̀ ni hospital ni o kìí ṣe gbogbo àwọn tó wá sí hospital lọ gbádùn. ó pàtàkì ó pàtàkì máa fi jẹ́ kúkúrà rẹ̀ ń jánu oníkíni nusus òfin ọlọ́run ọba ọ̀rọ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlá á ntí àgbọ̀dọ̀ pé mi mo ṣe o bàtí ọ̀kan nínú àwọn sábẹ́ rẹ̀dẹ̀lá àná ọlọ́sọ̀rọ̀ òjíṣẹ́ náà ní fún mi máa ṣe gbogbo nǹkan rẹ kọ́ ọ páyà ọlọ́run ọba bí ìgbà tó wà níwájú abíyì èèyàn bó o ṣe fẹ́ tẹ́ lọ́wọ́ rẹ̀ má tẹ́ lọ́wọ́ ọlọ́run ọba máa jẹ́ kẹ́rì ọkàn jẹ́ ọ pé irú ọ ní gbogbo.